ẹ bá ń palẹ̀ má fàlejò tó fẹ́ wọlé tó bá ń bò wá bí kò má wọlé tó bá wọlé tán bí kò má ṣe jáde maria bábí kàyà Ramadan Ramadan jẹ̀jí tó ń lé ó ti kúrò lálejò wa torí pé gbogbo wa náà láti rí i pé àti mú kínní mú kejì hmm, kẹta náà la fèsì kọ́lọ́ mọ́sàsírọ̀ fún wa hmm, ọlọ́run gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́yìn mo fi kí wa láàárọ̀ ìkábọ̀ sórí ètò yìí ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà tó ń wáyé sójú wòran yín láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé tí wọ́n wò wá ní rekete báyìí ni wọ́n wò wá káàkiri gbogbo àgbáńlá ayé kódà lórí YouTube náà ẹ sá lọ sórí YouTube ẹ sá ti tẹ Orísun àti Orísun náà ni bó ṣe Twitter àti Orísun náà ni bó ṣe Instagram àti Orísun náà ni pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ẹ̀ gbogbo àwọn ètò wa náà lẹ́ẹ̀mọ́ lẹ́ẹ̀mọ́ bá pàdé ńbẹ̀ orúkọ mi ìyípadà alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà na ni hmm, mo tún kalẹ̀ sórí ètò lónìí gẹ́gẹ́ bí ìṣe mi hmm. lónìí ni gbogbo wa hmm. <laughs> ẹ sáà mọ̀ pé gbogbo ìgbà báyìí àwọn àfọ oríṣiríṣi la wa wa eh, <laughs> mi Sayyid Ali láti ìlú Ìbàdàn asáàdì salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salam wa rahmatulahi wa barakatu. a kò ń gbẹ ọlọ́run ọgbàdo ẹnì kọ̀ọ̀kan ọlọ́run sinú ọ̀hún fún wa ọlọ́run ànábì lọ́dọ̀ ọlọ́run. náà àlejò mi láti rí wọn o hmm, gẹ́gẹ́ bí ẹ tí wọn mọ̀ bá ti máa ń ṣe lórí ètò yìí wípé a nílànà lórí ètò yìí abala àkọ́kọ́ náà ní ká lọ kọ́kọ́ wo eré oníṣe tá a máa ń ṣe fúnra wa tá máa fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ hmm, lónìí àtúwò yẹn náà hmm, pẹ̀lú ògbọ́rọ̀ tá a bá wá padà dé láti fi tá a ti lọ wo eré èmi àtàlejò mi á wà karabọ̀ ètò ṣùgbọ́n kó tó di pé a tún lọ wo eré náà bákan náà ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ àwọn olóore wa gbogbo àwọn tó ń jẹ́ kétò yìí ọmọ abọ́sójú wòran yín a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ wọn bẹ̀rẹ̀ ti bàbá wa fàdúrà sheikh professor Ahmed bin salahuddin aláṣẹ àtọ́darí ilé standard insurance consultant limited bàbá ọlọ́run ní jẹ́ ẹ̀ máa padà sí ibú o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run àwa adúpẹ́ pọ̀ lọ́wọ́ bàbá wa alhaji abdulhakeem olúgboyè àwọn náà ti darapọ̀ mọ́ wa lórí ètò lọ́dún yìí ọlọ́mọba dúpẹ́fẹ́ yìí náà ọlànàbí lọ́dọ̀ ọlọ́run àwọn akẹ́wọn ìyá wa láti lu amẹ́ríkà ìyá wa alhaji khadijat kóbòrà sọ́ọ́lá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation àwọn náà ṣe bẹ̀rẹ̀ fún wa lórí ètò lọ́dún yìí ọlọ́mọsàbà dúpẹ́ fún yín ọlànàbí lọ́dọ̀ ọlọ́run làlá ìlàyìlọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n tún kó aṣọ fún wa rẹpẹtẹ gbogbo àwọn àfáà <laughs> ìyá wa ọlọ́run ní jẹ́ ọmọ padà sí ẹ̀sìn nímọ̀ nira o ìyá wa alhaja wa Kudratulahi Kolotowó ìyá wa pàṣẹ àdínní àdúpẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀yin náà mo kí màmá wa àti bàbá wa alhaji wa alhaja ọ̀yáṣípẹ̀ hmm, bẹ́ẹ̀ ni ọ̀yáṣípẹ̀ ọlọ́run bá wa dúpẹ́ fún yín alhaja Monsuratul-Luwatóyìn láti ìlú Abẹ́òkúta àwọn náà ṣe bẹ̀bẹ̀ fún wa ọlọ́run sábà dúpẹ́ fún yín wọ́n ní gbogbo ohun táwọn kó kalẹ̀ ká máa bá wọn fi kí gbogbo àwọn òkú àwọn ká máa bá wọn fi ṣàdúrà fún wọn ọlọ́run sábà wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọn ọlọ́run bá wa ṣegún fún wọn ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ó gbà àfa àwa tí ẹ wà ń létẹ̀yìn náà fẹ́ gbé wá sí wa fún wa à ń retí wá sí yìí o hmm, à ń retí ẹ̀ lórí ètò yìí torí pé hmm, ètò yìí ẹ̀kọ́ wà ń bẹ lọ́dún yìí púpọ̀ tá a kọ́ pé a máa tara bètò àbúkọ́ àwọn àfa àwọn tó a máa dá sí gbogbo tá bá fẹ́ sọ lónìí ẹ ká dókè lọ́hùn náà ká lọ wo oníṣètò ní Ramadan Kareem náà lè tò ẹ̀kọ́ Ramadan kìlà tó rí bẹ́ẹ̀ lónìí bismillah ẹ káàbọ̀ kọ́ra sórí ètò yìí tó wa Ramadan Kareem hmm mo rò pé ẹ gbádùn eré tẹ́ ẹ tún wò lónìí tó ọlọ́run ó ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa o ṣùgbọ́n a fẹ́ àwọn èèyàn tí wọ́n bá wa kó wọlé eré náà tí wọ́n bá wa kó labọ́ kó wọlé abala yẹn kó lè bá jẹun tí gbọ́ yọ́mọ tún ṣàǹfààní fún gbogbo àwọn èèyàn kọ́lọ́run dáńkọ́ mọ́sà gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa hmm, ọlọ́run ó ṣe dáadáa fún wa o. gẹ́gẹ́ mo ti sọ kí tó kún mo lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan pé àlejò mi láti ìlú Ìbàdàn ni wọ́n ti wá afáwa Saidi Ali náà ni àlejò tí a ní lónìí Asaadi bàbá ẹ̀ṣẹ̀ wọn ẹ̀kú dìde lónìí ẹ dákun nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ bá wa yanjú òun náà ni àwọn nǹkan tó ń ba ìsìláàmù jẹ́ ṣùgbọ́n kó tó di pé a lọ síbi nǹkan tó ń ba ìsìláàmù jẹ́ kí là ń pè ní ìsìláàmù gan-an àwọn àwo là ń pè ní mùsùlùmí àwọn àwo láàrin lára àyàn irú ìmúra àwo láàrin lára àyàn ká tó gbà pé mùsùlùmí leléyìí bismillah. alhamdulillah summa salatu wa salamu ala rasulil karim wa alihi wa asahabihi wa man adúpẹ́ fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìkẹ́ àti gẹ̀kú bá a sọ́njẹ́ dáa nábì wa muhammad sallallahu alayhi wa sallam a kí gbogbo àwọn olùkọ́ wa àwọn àfáà wa tí wọ́n ti lọ ọlọ́run bá ní sàlékùn kẹ́ fún wa a kí àwọn olóòtú wa abẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó bá ní wà pẹ̀lú yín kó sì jẹ́ mi yín ogun fún wa bihaqi la hawla wala quwwata illa billahi al-aliyyil azim níbàámu sí ìbéèrè tí àwọn olóòtú wa béèrè wọ́n béèrè nípa pé kí ni tí ń jẹ́ ìsìláàmù gẹ́gẹ́ bí àwọn àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe gbé tààrífù rẹ̀ ìyẹn tá à ń pè ní definition bá ṣe gbé kalẹ̀ wọ́n ní al-islam wal-istislam lillahi bitawhid ní tá à ń pè ní ìsìláàmù òun ni kéèyàn jupájú sẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú mímú lọ́kàn ṣoṣo láti máa ṣèjọsìn fún. bákan náà wal-inqiyadu lahu bit-ta'a kéèyàn sì fi gbogbo ara tẹ̀lé àṣẹ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe pa wá láṣẹ. ẹlẹ́ẹ̀kẹta náà ni pé wàlùkùlùsù mìnà ṣíríkì wà áhìlì kéèyàn jẹ́ni tí ó fọ̀mọ́ kúrò níbi ẹbọ àti àwọn tí wọ́n bá ń ṣe ẹbọ tá a bá ti rí definition mẹ́tẹ̀ẹ̀ta yìí lára ẹni tí a lè pè ní mùsùlùmí eléyìí ti jẹ́ mùsùlùmí òdodo nìyẹn so eléyìí jẹ́ àkọ́kọ́ bákan náà ẹni tá a wá lè pè ní mùsùlùmí tá a fi wá sọ pé lágbájá ó ti di mùsùlùmí a gbọ́dọ̀ rí àwọn ọ̀wà méje kan kọ́ lára rẹ̀ eléyìí tó ṣe yí pé a yànnàná rẹ̀ gẹ́gẹ́ bí àsìkò bá ṣe gbà wá mọ́ alákọ̀ọ́kọ́ ni wípé àyẹ̀kúnna sahihan fi ibadatihi ẹni tí ó jẹ́ mùsùlùmí tá a lè pè mùsùlùmí yóò jẹ́ ẹni tó ṣe pé ìjọsìn rẹ̀ ó lálàáfíà tí èsì ẹni tí ó máa ṣèjọsìn gẹ́gẹ́ bí ẹni tí ò mọ ẹ̀tọ́ tí ń bẹ fún Allah subhanahu wa ta'ala kò ní máa fò ní dákúdí tí ó máa dákú lọ́jọ́ kan máa fọjọ́ kan ṣèjọsìn ìwé hmm. ẹni báyẹn yóò jẹ́ ni tí ìjọsìn rẹ̀ tí ó máa lọ regularly. Hmm. ẹlẹ́ẹ̀kejì wà á ń yẹ kó la sẹ́límù fi àkìdẹ́tì yóò jẹ́ ni tí ó là kó o níbi àdíọ́kàn burúkú eléyìí tí máa ń bẹ nínú àdíọ́kàn àwọn ẹlòmíì lágbàlá wípé nípa mímọ̀ lérò pé ṣé ọlọ́run ọba àlá lọ́ba tó sì níkàpá lórí gbogbo ń tọ́ Hmm. sọ́lọ́run ló sì ṣètò ayé wa gẹ́gẹ́ bó ṣe wù sá hmm. àbí ẹlòmíín bẹ tó tó ní kápá lórí àwọn àlámọ̀rí ju Allah subhanahu wa ta'ala lọ mùsùlùmí gbọ́dọ̀ ládìí ó kàn wípé gbogbo ohun tí ń ní àti tí ò mí àti tó ó gbọ́dọ̀ lámọ̀dájú pé Allah subhanahu wa ta'ala òun ní ìdarí rẹ̀. gbogbo tí máa ń ṣẹlẹ̀ sóònù ayé pátápátá ó gbọ́dọ̀ nígbàgbọ́ pé ọlọ́run ní jórí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni yóò nígbàgbọ́ pé ọlọ́run ọba aláà ló jórí bẹ́ẹ̀. bákan náà ẹni tá à ń pè ní mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ muthaqafan lil fikri yóò jẹ́ ẹni tí ìròrí rẹ̀ tí ó mú yẹn lórí dáadáa àdìsí anabi sallallahu tí màá fi gbé eléyìí lẹ́sẹ̀ anabi sallallahu sọ pé tafakkaru fi khalqillah ẹ máa ronú nípa àwọn ẹ̀dá tọ́nà ọba aláàdáa ni wàlá tatafakkaru fi dhatihi ẹ má máa ronú nípa bọ́lọ̀ tí ń jọlọ̀ hmm. so eléyìí wọn gbọ́dọ̀ máa ronú nípa nípa pé a gbogbo àlámọ̀ yìí o Allah subhanahu wa ta'ala òun ló dáa gẹ́gẹ́ bọ́lá ọba Allah ti sọ nínú Al-Qur'an wípé wa yakhluqu ma la ta'lamun a dá àwọn ẹ̀dá míì tẹ́ tó mọ̀ a gbọ́dọ̀ màmá dájú pé ìtaari àbí ń tá a mà àti ń tá a mà Allah subhanahu wa ta'ala ló dáa. bákan náà ẹni tá a lè pè mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ wípé nafi'an li ghayri yóò máa ṣàǹfààní fún àwọn ẹlòmíì kò ní jẹ́ pé ara rẹ̀ nìkan ni ó gbajúmọ̀. Hmm. kò ní jẹ́ wípé kò ní mọtara ẹ̀ nìkan. bẹ́ẹ̀ ni hmm. ọlọ́run bàálà kò jẹ́ kẹ̀ẹ́pẹ́ fún wa kò ní mọtara rẹ̀ nìkan yóò máa ṣàǹfààní fún gbogbo àwọn ènìyàn kódà àwọn tí ètò ń ṣe mùsùlùmí gan yóò tó jẹ́ kí àǹfààní rẹ̀ kó tó ọ̀dọ̀ tiwọn náà. Hmm, hmm, hmm. bákan náà ẹni tá a tún lè pè ní mùsùlùmí àyẹ̀kún náà rọ́ọ̀dì yẹn bí máa kọ̀ sáàmù lọ wọ́n gbọ́dọ̀ jẹ́ tí ó bá mọ́. gbogbo tí mú wa bá wọ́n gbọ́dọ̀ gbà pọ́lọ̀ ni mọ̀ṣá Hmm. ó gbọ́dọ̀ gbà yí pé in tó bá ti ń jẹ́ ṣíṣe fóun Allah ni in tí ò bá sì jẹ́ ṣíṣe Allah ni gẹ́gẹ́ bí ọlọ́run ọba Allah ti sọ nínú Al-Qur'ani wípé wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ọmọ nìyẹn ẹ lè fẹ́ nǹkan kan fúnra yín àfin tẹ́mi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àfin tí n bá fẹ́ fún yín lókù. ṣùgbọ́n hmm. hmm. bá a bá ti ń ráwọn nǹkan yìí lára ẹni ọmọnìyàn irú àwọn àlámọ̀rí yìí tá a bá ti ń rí láwọn ọmọnìyàn kan a ti mọ̀ wípé mùsùlùmí òdodo ẹni láyè hmm. so eléyìí ò jẹ́ báwọn. so bákan náà nínú àwọn tí lẹ́yìn ìgbà tá a bá ti mọ̀ pé mùsùlùmí a ti mọ àwọn àpẹẹrẹ tá a fi máa mà so àwọn nǹkan kan wà ń bẹ tó ṣe wípé ba ìsìláàmù ọmọnìyàn jẹ́ hmm. Hmm. tí máa ba ìsìláàmù jẹ́ tán yányán. tó ṣe wípé ọmọ ènìyàn ọmọ lérò pé mùsùlùmí sì lòun tó sì jẹ́ wípé ó ti kúrò nínú ìsìláàmù látọjọ́ tó ti pẹ́. Allah. so Allah subhanahu wa ta'ala sọ nínú àyá kínú al wípé la yahbatanna 'amaluka hmm. wa la takunanna min al-khasirin. Allah fi ń dojúkọ ànábì sallallahu alaihi wasallam ó ní ìyá ànábì tó ọba ṣẹbọ iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ó sì máa bẹ nínú àwọn ẹni òfò àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọn ò ní jèrè nípasẹ̀ wọn so alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí máa ba ìsìláàmù ọmọnìyàn jẹ́ òun náà ni àṣírìkù fi ìbàdàtì láàyè tààlà òun ni kéèyàn máa ṣẹbọ níbi ìjọsìn Allah subhanahu wa ta'ala kó mú ogún papọ̀ wọ́lọ́hún bó lèyàn ṣe ń ṣẹbọ níbi ìjọsìn Allah àwọn ẹlòmíín bẹ tó ṣe yí pé tí wọ́n bá ń bẹ ní mọ́sálásí láàyè ibi téèyàn ti ń jọ́sìn fọ́lọ́hún wọ́n tún máa ń pe ẹlòmíín yàtọ̀ sí Allah ó ní àwọn kúndì kan tí àwọn ẹlòmíín máa ń pè yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala eléyìí tó sì jẹ́ wípé Allah ti ṣàlàyé fún wa wípé wa anna al-masajida lillah gbogbo ibùforíkanlẹ̀ títa Allah nìkan ṣoṣo ni fàlàtẹ́dẹ̀ àrùn ma Allah ẹ gbọ́dọ̀ képe ẹlòmíì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. tẹ́lẹ̀ ń jẹ́ oyé wa wípé mọ́sálásí ibùforíkanlẹ̀ ọlọ́run ni ọlọ́run nìkan la sì gbọ́dọ̀ máa pè rí Allah subhanahu wa ta'ala sọ nínú alukur'ani Suratun Nisa aya one sixteen Allah ní inna Allaha la yaghfiru an yushraka bihi Allah lóhùn ò ní ṣàforíjì fẹ́ni tó bá ti ṣẹbọ pẹ̀lú òun wa yaghfiru ma duna dhalika liman yasha ṣùgbọ́n àwọn ọmọ ṣàforíjì fẹ́ni tó bá dẹ́ṣẹ̀ ní ìyàtọ̀ ṣẹbọ ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn náà fẹ́ni tọ́lọ́run bá fẹ́ náà ni o ìní ọ̀rọ̀ àforíjì gbà lọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ọba tún sọ nínú sọ́ọ̀tùlù máyídà àyà seventy two aláàjẹkọyẹ wa wípé ìnáwó mayushrik billah dájúdájú ẹni tó bá mú ẹbọ papọ̀ mọ́ òun ọlọ́run ọba aláà subhanahu wa ta'ala faqad harrama

alárànṣe kankan fáwọn tán bá jẹ́ alábòsí èèyàn eléyìí ò jẹ́ nǹkan àkọ́kọ́ nínú àwọn nǹkan tí máa ba ìsìláàmù ọmọnìyàn jẹ́ ẹ wá jẹ́ ká wo ohun tí ń lọ nígboro ayé àwọn ẹlòmíín ń bẹ tó ṣe wípé gbogbo òun nǹkan tí wọ́n bá fẹ́ ṣe nínú àlámọ̀ yìí wọ́n gbára lé nǹkan mí ìyàtọ̀ sọ́dọ̀ ni gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa kó ṣe wípé kí wọ́n tó dáwọ́ lé iléeṣẹ́ kan wọ́n kọ́kọ́ yẹ̀ wò náà wọ́n máa pa àwọn àfa àwọn pé sáà lè ṣe nǹkan báyìí ẹ dákun mo fẹ́ jẹun ṣé mo lè jẹun mo fẹ́ lọ bí báyìí ṣé mo lè lọ irú ẹni bẹ́ẹ̀ ti sẹ́ni ọkàn rẹ̀ kúrò lọ́dọ̀ Allah ó ti gbà wípé kò sí nǹkan míì tó lè dáàbò bò òun ju kóun kọ́kọ́ ṣe investigation lórí nǹkan tó wọ́n fẹ́ sìn náà so eléyìí ò jẹ́ bá wọn nínú àwọn example táwọn àfáà wa mú wa téèyàn fi máa dẹ́lẹ̀ bọ́ inú rẹ̀ ni azabuhu lè gọ́ ìrìlà kéèyàn pa ẹran fún ẹlòmíì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala èèyàn máa ń gunran fún Allah ni. Hmm kódà kì í bá ṣe wípé èèyàn fẹ́ jẹ́ nínú ilé ara rẹ̀ ó gbọ́dọ̀ dárúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sí i eléyìí òun ló fi mú wa láti lè gbàgbọ́ yé wípé ọlọ́run ọba Allah nínú alukurani wípé ẹ gbọ́dọ̀ jẹ nǹkan tó ṣe wípé wọn ò dárúkọ ọlọ́run sí i hmm. so eléyìí ló sọ dé wọ̀ afẹ́gun àgùn fọ́dọ̀ ni bákan náà òun náà ni àwọn tí wọ́n máa ń pa ẹran fálìjẹ̀nù. ìyá pa àfàwà ṣe káàlì ọlọ́run járí pé ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run fẹ́ rí ibi tẹ́ ẹ bọ̀rọ̀ dé nípa ọ̀rọ̀ ẹbọ pàtàkì jù nípa ká pa nǹkan ká pa nǹkan míì lórúkọ lórúkọ nǹkan míì yàtọ̀ sórúkọ ọlọ́run yẹn ìbéèrè kan bẹ tí ń sọ kúlúkúlú lọ́kàn mi lórí ẹ̀ àmọ́ kó tó di pé mo béèrè ìbéèrè yìí gbogbo ẹni tí wò wọlé afáwa ali láti ìlú ìbàdàn àwọn là ń gbà lálejò lé ní ẹ jẹ́ ká dókè lọ́run ká padà náà tá a bá padà dé ó ní ìbéèrè kan pàtàkì tí mo fẹ́ béèrè lọ́wọ́ afáwa níbi tí wọ́n bọ̀rọ̀ dé ali láti ìlú ìbàdàn àwọn ni àgbà lálejò lénìí lórí ètò wa tí a pè ní Ramadan Kareem mo sọ pé gbogbo àlàyé tí àfa wa ń ṣe fún wa náà lẹ gbọ́ wọ́n ṣàlàyé fún wa láti bẹ̀rẹ̀ wípé n táǹpẹ ní Islam náà ni ju ọjọ́ sẹ́lẹ̀ fọ́lọ́run ká fi gbogbo ọkàn wa gbogbo ara wa ká máa fi jọ́sìn fọba tó ní wa ká gbà pé Ọlọ́run ọba ló ń ṣe gbogbo nǹkan pátápátá gbogbo tí ì bá ṣẹlẹ̀ ṣẹ̀dá ní dáadáa ni láburú ni ká gbà pé Ọlọ́run ni wọ́n á ní ká jìnnà ṣẹbọ ṣíṣe kí Islam wa má bàa bàjẹ́ wọ́n á bọ̀rọ̀ débi pé nǹkan dúdú kápá nǹkan hmm fún ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run pé irú nǹkan bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ afáwa ẹ wá bọ̀rọ̀ débi pé àwọn ẹlòmíì àmọ́ pa nǹkan fálìjẹ̀nu ah, ẹ dákun àlàyé yẹn àárín yẹn ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ìtẹ̀ bá ṣàlàyé yẹn tán wọ́n á fẹ́ béèrè wípé àwọn kan máa ń ṣe patí bí àwọn ọmọ onímọ́tò nísìn tó máa fẹ́ ṣe patí wọn láwọn fẹ́ ṣògùn àjọbọ wọ́n lè ra màlúù wọ́n ra gbò wọ́n ra gbogbo ẹ̀ tó yẹ sì wọ́n á fi ṣe ògùn àjọbọ tá le lè categorize irú ẹran báwọn náà ń pa wọn sí ẹran ẹbọ ẹ dákun ẹ bá yanjú ẹ. náà ìdáhùn sí ìbéèrè náà òun náà ni wípé a sọ wípé àwọn kan máa ń pa nǹkan fún àlìjànú lọ́nà wípé àwọn ẹlòmíì ń bẹ tó ṣe wípé nínú àwọn àwọn tí a pè ní àwa tá a jẹ́ lọ́mọ kéwì ni ká pè wọ́n máa sa àwọn ọkọ̀ kan tó ṣe wípé wọ́n kọ yẹn àwọn ọkọ̀ àlìjànú ni torí pé bí àwọn ọmọnìyàn náà bá a ṣe lóókọ tí wọ́n ń pe ẹnìkọ̀ọ̀kan wa lọ́jọ́ súná gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn àlìjànú náà lóókọ tiwọn náà hmm. so àwọn rọ̀hà níyà yẹn wọ́n wá lóókọ tó ṣe wípé àwọn àwọn àwọn tá a jọ dọ́lọ́mọ kí wọ́n sa ókọ yẹn jọ láti lè máa fi wá súnsún mọ́ lọ sọ́dọ̀ àlìjànú so àwọn àlìjànú yìí dẹ̀ ní tí wọ́n bá ti ń béèrè nǹkan lọ́wọ́ wọn àwọn náà fẹ́ẹ́ béèrè nǹkan míì tí wọ́n fi rọ́pò lọ́wọ́ tàwọn náà wọ́n sọ wípé lápèjúwe ìwọ́n ń béèrè owó kó o tó lè rówó ọ̀ọ́lọ́ ṣe nǹkan báyìí síbi báyìí bóyá wọn ní kó gbé màálù odidi kó gbé lọ sáàrin ọjà kó lọ bá a sùn. so irú nǹkan yẹn àwọn náà kọ́kọ́ béèrè nǹkan lọ́wọ́ ẹni yẹn kó tó di wípé wọ́n mú lọ́rẹ̀ẹ́ wọ́n jọ máa ṣe so eléyìí ò jẹ́ báwọn. bákan náà níbàámu sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nípa pé àwọn ènìyàn tó máa fẹ́ ṣe ògùn àjọbọ nǹkan kan gbogbo èmi làwọn Ògún yẹn ni gbogbo àwọn nǹkan báyìí bí ogun ni Ọbàtálá ni àwọn ẹ̀kú eégún nìkan nǹkan gbogbo àwọn nǹkan yẹn ẹbọ tó pìọ̀ ni. eléyìí tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó kó wa ní ìṣọ́ra pé ká jìnnà sí i. èèyàn kò ní máa ṣe nǹkan yẹn àfi kó dẹ lọ́sẹ̀. so eléyìí wá ń tọ́ka wípé gbogbo àwa tá a bá ti ń súnmọ́ àwọn nǹkan yìí ká jìnnà sí i. ká jìnà sí bí ẹni tó gbégi kalẹ̀ tí ń wárí fún un so ọlọ́run ọba àlá yóò mọ dá lóhùn tí bá ń pe gíyẹ o kì í ṣe pé ọlọ́run ní dá lóhùn ṣùgbọ́n ọlọ́run ọba àlá yóò mọ lọ ìwọ àwọn bẹ́ẹ̀ lára títí títí tí ó fi wá àwọn ìyá wọn gbé kúnkún fún wọn nígbà ìgbéda kìyàmà eléyìí tó jẹ́ kó yé wípé kò sí oníranran nǹkan tẹ́ẹ̀dá lè mú láti lè máa fi wá súnsún mọ́ lọ sọ́dọ̀ náà tọ́lọ̀ ò ní máa dá lóhùn bẹ́ẹ̀ ṣùgbọ́n yóò padà wá jèrè ìjìyà iṣẹ́ ọwọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí ó bá kú tán eléyìí ò jẹ́ báwọn. bákan náà nínú àwọn tí máa ba ìsìláàmù jẹ́ òun náà ni man ja'ala baynahu wa bayna Allahi wasa'itan yad'uhu ẹni tó mú alàgàtà láàrin rẹ̀ àti láàrin Ọlọ́run lẹ́ni tí ń pè é tí ń wá tí ń wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ owó àwọn ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń po ọkọ̀ sí wọn àwọn ní ìgbẹ́ tó ṣe yí pé wọ́n fọlọ́ ńlẹ̀ wọn ò pé mọ́ séhùn wọn ó ti bàbàrà lórí ẹ̀mí wọn séhùn wọn ni wọ́n lérò wípé gbogbo ayé àwọn àtọ̀hún àwọn àwọn lè fi fún tó sì jẹ́ yí pé ẹ̀tọ́ ọlọ́run ọba àlá ni wọ́n gbé fún yàn yẹn. wọ́n wọ́n tún wá máa béèrè ìsìpẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n mú gẹ́gẹ́ bí iṣẹ́ wọn yìí wọ́n máa béèrè ìsìpẹ̀ lọ́wọ́ wọn ẹ jẹ́ ká wò ó gẹ́gẹ́ bí àwọn nǹkan àlámọ̀rí ti ń lọ nínú ayé yìí ẹ wọ àwọn ìjọ wa aleyhi salam tí ọmọ Jésù gangan Isa ọmọ Mariam ẹ èèyàn nípa so òun ni òun ni olùgbàlà àwọn léyìí tó sì jẹ́ pé kùránì ó ti clarify rẹ̀ wípé ọlọ́run ọba àlá ń bi a léèrè wípé àǹtà kúlítà ní sọ fún àwọn ènìyàn wípé kí wọ́n máa pe ìwọ kí wọn máa pè ọlọ́run ọba subhanahu wa ta'ala ànábì léèrè kí wọ́n ń sọ ó sọ wípé àìrí ọlọ́run ọba ìkúntù kúntù yìí tó bá sọ sí wípé mo sọ fàkọ́dé àlèmta ìwọ ọlọ́run ọba àlá ò ti mà nípẹ́ eléyìí ń túmọ̀ sí wípé kálá nẹ́bì yìí sábà fọwọ́ sí tó dunú sí àlá nímọ̀ nípa rẹ̀ eléyìí ni ó wà jẹ́ ìjìyà fún gbogbo àwọn tí wọ́n bá sá sábẹ́ nǹkan yẹn náà láti lè máa wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ṣé wọn láti lè máa perí ṣé wọn láti lè máa béèrè nǹkan lọ́wọ́ ṣé wọn eléyìí ni ó jẹ́ ìjìyà fáwọn náà tó láwọn ṣé wọn tí wọ́n ń pè yí wọn ò yọ́nú sí wọn láti lè máa ṣe bẹ́ẹ̀ fáwọn àwọn náà bọ́pá bọ́sẹ̀ níwájú Allah subhanahu wa ta'ala lé wọn lórí wípé ìyẹn ọlọ́run tó o bá fẹ́ fi hàn ṣe lónìí ni kò fi wọ́n ṣe. Hmm, torí pé àwọn àwọn káwọn tó kú àwọn òfòwọ́sí àwọn òpin àwọn lọ́rọ̀ fẹ́ nìyẹn kan hmm. nígbà táwọn ìsìnkú àwọn òdùnú sí gbogbo tí wọ́n ṣe é fáwọn so eléyìí ò jẹ́ bá wọn ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí máa ba ìsìláàmù ọmọnìyàn jẹ́ pé èèyàn máa mú ẹlòmíì lálàgàtà ní láàrin rẹ̀ àti láàrin ọlọ́run ọba tí n bá sì bẹ̀ fún àmì yóò gbẹ̀bẹ̀ mi. pẹ̀lú àṣẹ ọlọ́run dáadáa. kí n sẹ́ máa wẹ́rẹ̀ kan kí kó tó gbé wọn máa. wọ́n sọ nínú Al-Qur'ani wípé wa idha sa'alaka ibadi anni hmm. fa inni hmm. ilé anabi sallallahu alaihi wasallam tí àwọn ẹrúsìn mi bá bi wọ́n léèrè nípa mi. Hmm. sọ fún wọn wípé mi èmi ọlọ́run bàálẹ̀ kọ́ ní ìlú Mujibu da'wata da'i ila da'ani. Wọ́n máa ń jẹ́ pé ẹni tó bá pè mí ìdá da'ani nígbà tó bá ké pè mí náà ni. Ṣáàrùtù ti wà ń bẹ̀. Hmm. Fọ́ọ̀dì ẹ̀sẹ̀jìbù ni. Ọlọ́run bá náà ní ẹ̀pẹ̀ mi o, kẹ́sì nígbàgbọ́ pẹ̀lú mi. So ẹni tí bá wà sọ wípé ẹ̀ ní tó bá wọ Ọlọ́run ni kó ṣe fẹ́ wu, kò sí tí ọ̀wọ́ Ọlọ́run láti ṣe fẹ́ wu. Ṣùgbọ́n ẹrú ni ó béèrè tóun gangan fẹ́ níwájú Allah subhanahu wa ta'ala. Àní mọ̀ pa àwọn ṣé yẹn àwọn iṣẹ́ òun ò ní kápá kankan lórí wa mọ́ látàrí pé ńgbà tó ń bẹ láyé tó ń sẹ̀mí lọ gan wọn ò ní kápá kankan lórí wa lẹ́yìn ìgbà tó tó wá kú tán náà àwa la tó ní ìkápá láti lè ṣe àdúrà fún wọn lẹ́yìn ìgbà tó kú tán yìí kí lẹ̀ rí wa nígbà tí àbí sálámà láyé anabi sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ nígbà tí àbí sálámà kú anabi sọ̀rọ̀ àlọ́ wá kọjú sí àwọn èèyàn rẹ̀ wípé sálùmọ́hàn tẹ̀fìbìtì ẹ̀yin ẹ̀yin aráalé rẹ̀ ẹ ẹ máa béèrè lọ́wọ́ ọlọ́run kó tọ́ ahọ́n rẹ̀ sọ́nà hmm. fa iná wulẹ̀ aná yus'al torí pé lásìkò tẹ́ ẹ ti da pákóde lórí iye tán ti da yèèpẹ̀ sí tán o wọ́n mọ̀ bílẹ̀ rẹ̀ gbogbo tó gbáyé rẹ̀ sí. Hmm. tẹ́lẹ̀yìn ò túmọ̀ sí wípé àwọn ọmọ nídìí ká náà bẹ́ẹ̀ lóko wọ ọlọ́run bá wa kọ́ ọmọ ṣe bá ní farahàn rẹ̀ o yóò lè mọ tọ́tọ́ lé láti fọ̀ fáwọn màláíkà. fáwọn màláíkà. ìdáyẹsí aláàní. bẹ́ẹ̀ ni táwọn bí lè. so eléyìí túmọ̀ sí pé lẹ́yìn ìgbà yẹn náà a tún wá máa tọrọ àdúrà fún a máa tọrọ àdúrà fún lóòrèkóòrè àwọn òkú yẹn gbogbo àwọn sí ìwà tán ti lọ yẹn àwa la lẹ́tọ̀ọ́ sí ká tó máa ṣàdúrà fún wọn káwá máa lọ bá wọn láti máa tọrọ nǹkan lọ́wọ́ wọn ká máa lọ bí sàárè wọn eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin Allah subhanahu wa ta'ala so bákan náà mọ́nàm yóò káfíìmù lùmùsùlùkì náà ọ̀ṣẹ́ kẹfì kùfùrì ẹni tí ò bá gba kẹfìrì ní kẹfìrì débi wípé apákanú àwọn èèyàn máa ń sọ lónìí wípé àwọn yẹn ṣé kẹfìrì ti yín ni kẹfìrì ọlọ́run ni kẹfìrì ọlọ́run ni gbogbo wọn lóòótọ́ ṣùgbọ́n gbàgbé pé kẹfìrì ni kẹfìrì ń jẹ́ hmm. ìwà amọ́gbàwọ̀ ní kẹfìrì látàrí wípé wọn ò tọ ojú pọ̀nà ìsìláàmù irú ẹni tí ọgbà wọn kèfèrí yẹn gan òun náà gan ti kúrò nínú Islam hmm. torí pé eléyìn ohun tí ń túmọ̀ sí wípé àwọn tó lọ ń pè ní kèfèrí òun tó ń dáùtù nípa wọn pé ṣé sì ni wọn àbí wọn ṣe kèfèrí fún wọn Ọlọ́run ló sì pè wọ́n bẹ́ẹ̀ so irú nǹkan báyẹn ó máa ba Islam ọmọnìyàn yẹ téèyàn ò sì mà bákan náà ọ̀nà kan ń bẹ tó pé ju ọ̀nà tá ànábì mú wa lọ. ẹ bá láàdì ọkàn bẹ pé ah, ẹ̀yin èèyàn ẹ̀yin ọ̀dà kan mọ̀ ẹ̀yin ọ̀dà kankan mọ̀. ẹ̀yin ah, sì ń kírun ẹ̀ sì ń dáwẹ̀. Eh, oh. àwọn nǹkan míì tó ń bẹ dáa tó ń bẹ ju ojú ojú ọlọ́run ah. Hmm. tó ṣe yí pa jogún lọ́wọ́ àwọn bàbá yìí hmm. yóò tó wá lọ́ra rẹ̀ máwọn bàbá tí wọ́n ti lọ yìí tó ṣe yí pé àwọn ń kan ìkẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala so ẹni tí ọba bá ti wá mọ ẹni tó bá ti láàyè òkè pé ọ̀nà kan tó ń bẹ tó tún yàtọ̀ sọ́nà tá à nẹ́bì mú wa àwọn àna wípé kan bẹ tó ṣe wípé ó tó pé ó ìdájọ́ tí wa lórí àwọn ìlànà ìsìn wa lọ kàlẹ́bí yóò fọ́dúró hukuma tọ̀wájú àlà hukumi gẹ́gẹ́ bí àwọn tó ṣe wípé wọ́n máa ń gbé ìdájọ́ àwọn wọ́n tí wọ́n kọjá àlà hmm, hmm. àwọn tí wọ́n ọ̀mẹ̀tọ̀ lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbé ìdájọ́ wọn lórí ìdájọ́ eléyìí tí ọlọ́run bá aláà subhanahu wa ta'ala tó kọ́ lẹ́sẹ̀. Ah, Allahu akbar kabira bàbá wa bàbá sheikh ah, ali ọlọmọsà bá san yín lẹ́sàn rí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run láláyé tá a bá ní kí á tún yín lẹ̀kẹ́ máa yanjú ẹ̀ lọ ah, wàláyé á sì máa bẹ́ńbí títí láéláé nítorí pé ọlọ́run ní kí nǹkan náà wà nílẹ̀ púpọ̀ ọlọ́run ní ba mímọ̀ náà jẹ́ ọlọ́run sàlékún àgbọ̀ yóò sàlékún mímọ̀ ọlọ́run ìní ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. sẹ́rí kótó ni pé ẹ máa lọ bàbá ká tó lè yọ̀ǹda yín kí ẹ tó máa lọ sẹ́rí ìtẹ́ yìí bàbá wa Dr. Ahmed Ọláníyì Salahuddin àwọn náà ní gbogbo àwọn àlejò tí wọ́n bá ti wá sọ́dọ̀ wa tó bá ti já àfáà o ká màá mú fún yín ẹgbà ìtẹ́kànnì ẹ ṣe wá rí aṣọ yìí olóògùn ọlọ́run ogún ẹ àpá mẹ́fà mẹ́fà lọ́nà méjì tí jẹ́ méjì lánàá hmm. twelve náà ni màá mú fún yín ìyá wa alájà wa Khadija tuọlá láti ìlú Amẹ́ríkà ni wọ́n kó ránṣẹ́ ọ̀pá mẹ́fà kan ní ọ̀pá méjì lára fún yín torí torí àwọn ẹlẹ́hàá nílé orí ní ẹ̀hìn ẹ̀hìn ẹ̀rí báyìí ẹ̀rí báyìí so ẹgbà so ẹ bá wa ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kẹ́kẹ́ yẹn lọ ẹ̀ka a kí àwọn aláàjì wa àti àwọn aláàjà wa náà mm. eléyìí tí wọ́n dá sí iṣẹ́ ọlọ́run ọba aláǹ subhanahu wa ta'ala abẹ́ ọlọ́run subhanahu wa ta'ala kọ́ mọ́ ra wọn láre ẹ̀san rẹ̀ láyé ní ọlọ́run ọba àlá má dùn wọ́n lérè ẹ̀san rẹ̀ tó bá wọn dijọ́ gbọdọ̀ kìyàmá má jẹ́ àfi wọ́n sẹ́ni àwátì o wọ́n ń ṣe láti fi wojú rere tìrẹ ọlọ́run ní ìrẹ ọlọ́run ọba àlá má kọ̀ dé àìmọ́ ṣe sọ́rọ̀ wọn ìrẹ ọlọ́run wí ibi tó ti wá mú kan náà àlékún àlékún ọlọ́run ọba àlá má sà máa fi rọ́pò má sà máa fi rọ́pò fún ọlọ́run gbogbo tó wá ní ti dáadáa ọlọ́run ọba mọ́sá àbánilá ọ̀nà sànù ìwọ náà bí hákìlá hawla wala quwwata illa billahi aliyyil azim. wíwá lólùfẹ́ wa tí ẹ wò wá nílé pẹ̀lú ìgbọ́ lọ́n ṣá lọ àwọn lọ sókè lọ́hùn nísìnyí gbà tá a bá máa fi padà dé èmi àti ajiawa asia ọmọ ẹlẹ́ha ayé tẹ̀ ti ń béèrè látijọ́ yìí lájọ bọ́ sórí afẹ́fẹ́ a máa jọ jẹ́ ká dókè lọ́hùn kábọ̀ náà ẹ̀sìn òkú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò wa Ramadan Kareem gbọ́dọ̀ pé ń gbádùn bó ṣe ń lọ ẹ̀rí ń gbà táwọn afáwá fẹ́ dìde lẹ́ẹ̀kan mo ní ti bá máa padà dé nísìnyí mi àti eh, ájì akànlá àjọ wọlé kódà mo dárúkọ ájì àná kó tó di pé mo wọlé hmm, mo ti dákọ rẹ̀ ẹ̀yin náà sì ti gbọ́ ájì àwa Asia ọmọ ẹlẹ́hà Asia Abubakar ọmọ ẹlẹ́hà tí gbogbo yín máa ń béèrè lọ́wọ́ mi pé àwọn àdúrà ájì àtẹ̀ máa ń jọ ṣe program yẹn ń kọ́ wá títí pẹ́ ẹ fọkàn balẹ̀ olóògùn ọlọ́run ṣáàlà o yóò tún yọjú sí wa ajé aná ti wá dé padà báyìí ajá ẹ bá ń sálámà sáwọn ará ilé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleyki salaam wa rahmatulahi wa barakatuhu. ajá ní tí mo fẹ́ kí a yanjú láàrin ìyẹn wọn bá aṣẹ́jú tá a ní àwọn afáwà tí wọ́n dìde nísìn wọ́n ti bá wa sọ̀rọ̀ nípa Islam pa pé nítorí kí mùsùlùmí ó jẹ́ ká máa ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ká dúró pẹ̀lú ọlọ́run ká dúró tọ́lọ́run wọ́n ti yanjú ẹ̀ fún wa so tá a bá wá ń sọ̀rọ̀ mùsùlùmí á rí i pé mùsùlùmí ń bẹ lọ́kùnrin mùsùlùmí ń bẹ lóbìnrin hmm. ó yẹ kóbìnrin náà ní àwọn ojúṣe kan táwọn náà ó ṣe táwọn náà ó fi di mùsùlùmí gidi pàtàkì jù obìnrin tó bá ti wà nílé ọkọ sáà pé hmm, gbèsè ayé obìnrin tó tí ò tí ì lọ́kọ ó yàtọ̀ sí tó ti lọ́kọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí àwọn tó ti lọ́kọ lónìí ẹni tó ti wà nílé ọkọ irú ìwà wo la gbọ́dọ̀ bá lọ́wọ́ ẹ̀ ká fi ní mùsùlùmọ́ gidi. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò wa Ramadan Kareem ẹ̀yin olólùfẹ́ àfa wa ọba ọlọ́run gbàdúrà oníkálukú wa akóǹgbẹ ọlọ́run gbà ní ládàá gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ mi wípé àwọn àmì wo àwọn àpẹẹrẹ wo àwọn nǹkan wo la rí lára obìnrin gidi àbí la gbọ́dọ̀ rí lára obìnrin gidi eléyìí tí ó ti márì mhm, tàbí lè sọ pé obìnrin mùsùlùmí gidi lélẹ̀ Al-Qur'an ní ba'da isti'aza wal basmala kí n gbàbẹ̀ yẹn wọlé sí ó ní wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan hmm. litaskunu ilayha ẹ̀hẹ̀ ibẹ̀ yẹn ni mo fẹ́ lòde ibi tí mo fẹ́ lò ní ọlọ́run nínú àmì àwa ọlọ́run ó ní wípé àdá àdá lọ́kọláya lára ara yín kẹ́ ẹ máa jẹ́ lọ́kọ láya kẹ́ ẹ máa níyàwó kẹ́ ẹ máa lọ́kọ ọlọ́run wa ní lìtẹ́sùkù ní ilé ìhà kẹ́ ẹ bá lè mọ ríbi sásí máa fọkàn sí fọkàn balẹ̀ sí àyà mi ń já ah jẹ́ lọ bọ́kọ mi jẹ́ ṣàlàyé tó ń ṣe mí fún ah inú mi dùn jẹ́ báyàwó mi kó o lè ní kọ́ni náà lè jẹ́ pátánà fún ẹ kó lè jẹ́ ibùsínmi fún ẹ kó lè jẹ́ ẹni tó já sí pé tí nǹkan kan bá já ẹ láyà àbí tẹ́nibọ̀dì bá trust ẹ láyé ọkọ mi á trust mi ìyàwó mi á trust mi tó túmọ̀ sí pé nǹkan àkọ́kọ́ tí ọlọ́run bá fẹ́ tó fi ní ká jẹ́ lọ́kọ láya nílì tẹ́sùkúnú ilé ìhà ọjà alábẹ́ iná kan mọ̀ wá dáta wà ráhmà tí o bá ti jẹ́ obìnrin gidi ọkọ rẹ gbogbo tó bá ń lé e bọ̀ ilé ló máa sáré wá gẹ́gẹ́ bí nana Khadija radiyallahu ta'ala anha tó jẹ́ ìyàwó anabiwa Muhammad sallallahu alaihi wasallam tèmi àti yín sọ pé a fẹ́ jọ a fẹ́ bá jòkó lálẹ́ jẹ́ náà nana Khadija nígbà tá ànábì rí nǹkan tó dẹ́rù bá hmm. tó rí tó rí mọ̀láìkà jìbìrìlù fúngbà àkọ́kọ́ tí òtútù mu tó ń sáré bọ̀ wálé tó ń pariwo zẹ́mìlú ni zẹ́mìlú ni zẹ́mìlú ni dáṣọ bùnmi dáṣọ bùnmi kí ló dé tá ànábì ò ṣe gbọ̀dọ̀ ẹbí rẹ lọ. torí pé mọ̀ pé ìyàwó tó ń gbé sílé wàjà alábẹ́ iná kó mọ mawaddatan wa rahma kí ara mọ̀ pé ó ti mọ̀ pé ibi tóun tó ó mọ̀ pẹ́ni tó lè gbà wọn sílẹ̀ ó mọ̀ pẹ́ni tó lè sáré fún un pé à ah, jẹ́ sáré bẹ́ẹ̀ wò dùn aláṣírí mi hmm, hmm. ìyàwó ẹni gbọ́dọ̀ jẹ́ aláṣírí ẹni ṣórí ìwọ́n tó wá ti ń pera rẹ lóbìnrin mùsùlùmí gidi tó lọ́kọ tí ọkọ rẹ ò bá lè jẹ́ ẹni tó fọkàn tán ẹ pé aláṣírí mi ni ó ti bù ẹ́ kù lóbìnrin tí ọkọ rẹ bá ń wá comfort lọ síbòmíì ìfọkànbalẹ̀ lọ síbòmíì ìdẹ̀ra lọ síbòmíì ìrọ̀rùn lọ síbòmíì yàtọ̀ sọ́dọ̀ wọ ìyàwó rẹ̀ ó ti ṣẹ́kù lóbìnrin ó dínkù ní tá à ń pè ní obìnrin gidi nínú Islam torí pé tí Ọlọ́run bá fẹ́ nìyẹn obìnrin mi kì í ṣàpèjúwe bíi obìnrin mi wà bíi omi obìnrin mi wà bíi afẹ́fẹ́ a máa wò pé kí ló rí bẹ́ẹ̀ kémi àti yín náà ká wá mu àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yìn ìyá àwa tẹ̀ ń ṣé obìnrin bí omi lèmi àbí obìnrin bí afẹ́fẹ́ omi tó ń gbẹ bá ń gbẹ nìkan ni mo máa rántí pé omi wúlò tí n bá fẹ́ wẹ̀ nìkan ni mo máa rántí pé mo máa mú mi àmọ́ ǹjẹ́ èmi àti yín lè ṣe láàárín ìṣẹ́jú márùn-ún ká má rí atẹ́gùn. látẹ́gùn ah! hmm, bá sí sí ìṣẹ́jú kan péré gan-an ah! èèyàn dààmú. èèyàn máa mọ tó kù èèyàn máa mọ ibi tó kù lára ẹ̀. irú obìnrin bẹ́ẹ̀ ló yẹ kémi àti yín jẹ́ hmm. obìnrin mùsùlùmí jẹ́ bí afẹ́fẹ́ kó mọ̀ jẹ́ ìgbà tó já sí wípé tọkọ rẹ̀ bá kàn jẹun kó jẹ́ ń bí abùkátà hmm. tọkọ bá kàn fẹ́ tú tara dálẹ̀ pé wo ṣáà jẹ́ ń tura Hmm. nìkan lọ́kọ ọ̀rọ̀ máa rántí ẹ̀ má jẹ́wọ́ obìnrin bẹ́ẹ̀ kémi àti kémi náà máa ṣe wá sí fúnra mi èmi àti ká gbìyànjú ká jóbìnrin bí afẹ́fẹ́ tó já sí pé tọkọ wa bá lọ kàfàṣà ah! hmm. ọmọ ẹlẹ́yà ń bẹ̀ ń lé bí ò bá lè rí ọ ní táìmù yẹn á mú fóònù ní ìyàwó mi mo mí ìsìn rẹ̀ hmm. obìnrin ní ọkọ rẹ̀ ń bọ̀ láti ibi iṣẹ́ aya rẹ̀ sì ń já eh, omi gbóná ń bẹ ń lé tí ó dàjú mi wàyàwàyà eh. a ní má jẹ bí omi dípò pé wà jẹ gẹ́gẹ́ bíi omi gbóná tó o bá ti jẹ́ bí afẹ́fẹ́ gbogbo ìgbà lólùfẹ́ rẹ̀ afẹ́ rí ẹ torí mọ̀ pé tóun bá rí ẹ ara àwọn á ìtura máa dé bọ́rọ̀ kan bá rú lójú ta ó lẹ́nu ni. amóbìnrin hmm. mi ò lè find eh, eh, eh, solution sí ìṣòro tọkọ ẹ ó bù ẹ pè gẹ́gẹ́ bí obìnrin mùsùlùmí nana Aisha radiyallahu ta'ala anha ọlọ́rọ̀ ọkọ rẹ̀ ló jẹ́ ọlọ́rọ̀ ànábì Muhammadu ni bó ṣe kéré sànẹ́bì tó lọ́jọ́ orí a ti rí ọmọ kékeré tó fẹ́ àgbàlagbà tó bá ti lẹ́kọ̀ọ́ tó lẹ́kọ̀ọ́ Islam tó sì lẹ́kọ̀ọ́ ilẹ̀ Yorùbá torí ilẹ̀ Yorùbá náà kọ́ wa bá àti gbúdọ̀ pọ́n kọ́ wálé àtẹnibájú ni lọ bí nana Aisha ṣe jìnnà sànẹ́bì tó nì òun ló gba hadith tó pọ̀ jù wá nínú obìnrin òun ló gba hadith tó pọ̀ tó bá jẹ́ pé nana Aisha jẹ́ alágbàákò obìnrin ni bá nẹ́bì bá ti ní eh, rìwáyà kọ́ bó bá ti dé anábì òye àsájáde yóò yà lọ bá wọn sàbí ká ní obìnrin alágbàkọ olómi gbóná ni àmọ́ Aisha dàbí afẹ́fẹ́ fún bí Khadija náà ṣe dàbí afẹ́fẹ́ fún tó já sí pé báyìí anábì bá ti ń gbé nǹkan kan bọ̀ anábì níyàwó tó pọ̀ Aisha ṣe gbà nísì tó pọ̀ wá fún aláwọ̀ tó kù ò dáa àmọ́ ibi tí ìtura ẹni bá wà lọ́kàn ẹni máa ń fà sí bọ́kọ ọ̀rẹ́ bá ní ìyàwó ogún bó bá ní ìyàwó ọgbọ̀n gèlè mọ́ wò bẹ̀ lóbìnrin gidi máa ń wé. mo sọ wípé ṣe bólóbìnrin tó pọ̀ hmm. ẹ̀ tẹ́lẹ̀ wá fi kó lọ báyà lágbájá ah! bó bá jẹ́ ìṣẹ́jú méjì ni ó lò lọ́dọ̀ rẹ̀ jẹ́ ìdẹ̀kùn fún. torí ìṣẹ́jú méjì ń jẹ́ kó wà lọ́dọ̀ lágbájá kó kàn bú sẹ́rin lójijì kó mọ̀ lè sọ tó pa lẹ́rìn. Hmm. ṣùgbọ́n báwọn àwọn eré pàkànmẹ́ tí èèmọ̀ ń bọ́kọ̀ yẹn ṣe tó já sí wípé. tó bá dé yàrá kejì yóò wá bú ẹ̀rìn. yóò wá bú ẹ̀rìn ìyẹn máa ní kí ló dé ah. Ah. mo correct nǹkan kan ni kò ní lè sọ gbogbo se ṣe wà lórí alágbájá yẹn tí alágbájá náà bá jẹyàn dáadáa ìyẹn náà tún fi ayọ̀ míì kún no matter nǹkan tó bá ń ṣẹlẹ̀ láàrin àwa àti ọkọ wa ààrẹ má já òsì á má já àmọ́ rẹ bọ̀ fi àyè ìgbà tí ọkọ ẹ máa mísì ẹ sílẹ̀ ní tí Islam fẹ́ gangan nìyẹn. Allahu Akbar ní tí Islam fẹ́ ni kí obìnrin ó jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún ọkọ kó jẹ́ ìtutù ojú fún ọkọ la ilaha illallah ẹ gbọ́ àdìsí anábọ̀ Muhammad ni ó ní ànábì ní obìnrin tó dáa jù láyé obìnrin tó dáa jù láyé iná lóbìnrin tó yẹ pé nígbà tí ọkọ rẹ̀ bá ń wo báyìí kí ni ọkọ ó sì máa dùn hmm. àà kí ni ọkọ ó sì máa dùn èmi lọ́lọ́run jogún eléyìí fún hmm. àà lóbìnrin ànábì lóbìnrin tó dáa jù nìyẹn àmọ́ obìnrin tó kọ́ tọkọ rẹ̀ bá ti rántí ẹ̀ lásán yóò tún kọ́kọ́ padà síbi títí ń bọ̀ pé ah ilé ni mo tún lọ yé eh, àdánwò tó ń bẹ ńlé obìnrin ọgbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ hmm. ọlọ́nkọ́ ṣàánú wa wẹ́ẹ̀ ìyá wa tẹ̀ wá ńlé ẹ dákun ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ mọ bẹ́ẹ̀ ti ṣe o ẹ mọ bẹ́ẹ̀ ti ṣe o ájì àwa ọmọlẹ́yà hmm, inú àwẹ̀ la wà yìí inú àwẹ̀ la wà yìí wọn lóbìnrin láwọn ṣẹ́ gan tó yẹ pé tó bá mójútó inú àwẹ̀ yìí kódà ládàá rẹ̀ ó fẹ́ ju tọkùnrin lọ ẹjẹ́ ajá wọn ìyá wọn yẹn ẹjẹ́ ajá wọn ìyá yìí sí irú hmm. àwọn ṣẹ́ wo lóbìnrin lè ṣe inú àwẹ̀ yìí tó yẹ pé yóò tún ládàá ju tọkùnrin lọ hmm nínú àwọn iṣẹ́ tí àwa tá a jẹ́ ìyá tá a lè ṣe hmm. torí kèmí náà tí ẹ bá ti ṣe wáàsí fún yẹn kó tó máa ṣe fúnra nínú àwọn iṣẹ́ tá a lè ṣe ká tó fi tara wa jí hmm. mọ́ ìyá obìnrin tó já sí pé ọkọ rẹ̀ ó mọ̀ ná búrẹ́dì hmm. ó ṣe pàtàkì láì ṣe pé ó sick kọ́kọ́ wa ọkùnrin mi báyìí gàrí ni ó ní sáré yóò fi búrẹ́dì ṣe nu nínú àwọn pé fún wa mọ́ṣáláṣí ìyàwó wa dẹ̀ máa wò ó ọba lè kú okú hmm. ẹ mọ̀ pé iṣẹ́ yẹn ìfò kọkọ̀ rẹ mọ̀ dá pé o dáná fún ọkọ̀ fún èèyàn aláwẹ̀ láti jẹ sínú hmm. wàláì ládá tó gbà mí àwọn àfáà jẹ pé wíwá bígbà pé o bọ́ aláwẹ̀ béèyàn bá sì bọ́ aláwẹ̀ yóò dàbí ẹni pé bóyá ẹni náà tún gba àwẹ̀ méjì ni ṣàpè yóò gba ládá pé. yóò gba ládá àti èyí yóò gba hmm. ẹni tó bọ́. tó bọ́. Allahu Akbar. so gbogbo tí mo ń bẹ láàrin èmi àti ọkọ mi báyìí màámi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀yà àǹtí mi mo sọ bẹ́ẹ̀ fún yín tó máa ń bẹ láàrin ẹ̀yin àti ọkùnrin báyìí táwọn fi dé ẹ̀dá kan ẹgbàgbé èèyàn yẹn ẹ fi yá nàbí Muhammad bẹ́ẹ̀ bá wá lè rò ó bẹ́ẹ̀ pé torí ládá hmm. ẹ tẹ̀ bá lè gbà ń torí pé ẹ̀tọ́ mi láti dáná fọkọ mi hmm. ẹ gbà ń tì torí pé ìfẹ́ gba ládá ẹ dáná sàárì ẹ jídáná sàárì hmm. ẹ mọ́ sì ṣe ní ọ̀bọ̀ wọ̀wọ̀ fún wọn pé wo bá lè kú ọkú iṣẹ́ tó lágbára jù fóbìnrin láti ṣe nù. Allah àkùtọ̀ alhamdulilayi ọ̀rọ̀ lẹ́gbọ́n wo ògbẹ́yìn tí ń wò wá ń lé olùkọ́ ti gbogbo àlàyé tí ájẹ́ wa àṣẹ ọmọ ẹlẹ́yà tí wọ́n ṣe fún wa nípa pé ìdáná sínú ìdáná sàárì ládá tó tó nú àwẹ̀ ọmọ lágbára púpọ̀ o ẹ̀yìn àwa ọlágbára púpọ̀ o hmm, kọ́dà bẹ́ẹ̀ bá rí nǹkan mi ṣe mọ́ nínú àwẹ̀ ju pé ń dáná fọkọ yín nísìnú ẹ sì ń dáná sàárì fún wàhálà ó tó ó tó mójútó níwájú ọlọ́run ọlọ́run máa sábà san ilé san rí gbogbo obìnrin náà tẹ́ ń ṣiṣẹ́ máa ṣe lé náà ọlọ́run ilà abilà ilà àlè ilà asim pẹ̀lú ògbọ́n ọ̀ṣà aláwọ̀ ètò tòní bí ó ti mọ ní torí pé mm, àwọn kan máa retí pé ah ìbéèrè tá a dáhùn tí wọn ò ní sọ ni tí wọn ò ní sọ àwọn tó gba ẹbùn ní ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ inshàlá pẹ̀lú ògbọ́n ọlọ́run a announce àwọn tí wọ́n ń gbẹ ẹ̀bùn wa náà padà rí wọn ìbéèrè tá mm, a súnmọ́ <laughs>